all right my people mo could go watch the video to see what you really dey happen for inside the video my people. oh, this uh, eh, yesterday you for do the rally on monday now. people when when no fit come out for monday when everybody they work you no fit come out on monday when everybody they work eh you can't. dey say eh you wan how you go take see come and see crowd mc oluomo crowd see see only see see only one person na him gather these people one person only one person no be safe only one person single-handedly gather some some organization See. See. See there. Only you. You know even plenty. You know plenty. I can't see some people where they say we no even see them for for for um, obodo television again. They know they show them for Nollywood their glory don cast you come see somebody somebody wey the glory don cast say you dey dey kele you dey lie na true people we do it our own rally is coming come and see our rally in kano see even people wey work for lagos alone just group of people wey be say you think say you think say you fit wrestle with uh, tinubu you no fit do am this time we tell you say father na master person wey dem dey call father na na the na the na the head of the family since oyibo don tell us say father na head of the family tinubu na your father pepper them. For this 2023 election, presidential election, na Tinubu go grant. Some people go talk say the woman hmm, she go dey na so she go dey she go dey open her eye like this ó máa ma ranjú ni kí lóore tí mi ò ní ranjú. I get am na i get ojú tó ràn dáadáa ah ah kí ló dé èyí tí mo lójú ẹ máa gbọ́ abákọ̀ọ́kọ́ ni màá rànjú mọ́ mi kọ́ ìwọ nìkan lólójú lókàn lólójú olójú ń bẹ́ńlẹ̀ àwa kò rànjú mọ́ mi kẹ́ńkẹ́ńkẹ́ń gẹ́rìdìrì gẹ́rìdìrì gẹ́rìdìrì à ojú yẹn máa yí báyìí máa yí báyìí máa yí báyìí máa yí ojú mi tó sẹ́ẹ̀sì tó sẹ́ẹ̀sì ó sẹ́ẹ̀sì ó sẹ́ẹ̀sì ó beauty ó beauty ó pẹ́pẹ́ ó pẹ́pẹ́ ó beauty ó pẹ́ à ẹ lè jí tẹ lè ràn ẹ lójú wọ́n ranjú ranjú ojú wọn ò jáde wọ́n ní kan ró lójú báyìí mi àṣàbí màá ró lójú ẹ̀ màá ró lójú ẹ̀ màá ró lójú ẹ̀ màá ró lójú ẹ̀ wá gbọ́ ọmọ ẹ̀sẹ̀ sí màá mà pa wọ́n pa wọ́n pa wọ́n ọmọ ẹ̀sẹ̀ sí bèbí pa wọ́n pa wọ́n pa wọn dúdú pa wọn lédè ká wọn á èyí bá tẹ́ ti bá yí ojú yẹn báyìí ti bá yí àìbọ̀ yẹn báyìí kò ní dáa fẹ́ni tó fẹ́ rí wa fi ẹ̀ lójú mi lọ́wọ́ èmi tójú mi sẹ́ẹ̀sì wọ́n ti try try ó bá máa rọ́jú ní ẹ̀jẹ̀ wọn. ojú yẹn ló gùn mí ni dádì mi lójú ojú dádì mi tóbi ojú tèmi ojú tèmi tóbi nìyẹn you understand ojú mi tóbi nìyẹn ìwọ tójú ẹ kó sọhùn ṣé mo wọn ní sẹ́yìn èmi mo ní kójú ẹ kó sọhùn ni ẹ yọjú náà kàn kó kúkú jáde wọ́n fẹ́ ṣe bíi tiwa wọn ò lè dàbí tiwa wọ́n fẹ́ ṣe bíi tiwa wọn ò lè dà. hey Emmanuel shilling why your shame go dey why my own shame go dey shame you my own shame can never shame you reason is that's the main reason i say i cannot join your family to suffer your family problem so go and meet your people if you go and meet your if for leave my platform ah o Pepe wọn o Pepe wọn you come you wan become pre president abi you can never become our president you can never we don want people wey call us too. we don want people wey hate nigeria we don't want to. you don't like us you don't like us why you come reverse back wetin you dey find why you come reverse back no reverse make you face your shameless shameless idiot. self let me tell you on this note nigeria no be sweet again you want is now nigeria you want to be is not possible don't don't chase don't don't continue to chase you are continue to chase shadow is it possible for you to hold the shadow it's not possible it's not we are not we are not a fool we we understand that you are trying to you are trying to to tease us you can't get it it belongs to us yes àwa ló kàn Tinubu ló máa ṣe àwa ló kàn Tinubu ló máa ṣe àwa ló kàn Tinubu ló máa ṣe shame your shame tell your mama see I can never follow you to fight your own battle how can I suffer with your family I have my own family I have my my own children I have my own extended family why will i join my own your own your your own own mama or papa wey don wey don wey don fail upon una life dem fail on you na dem fail on you so you want me to come and continue to cry because you are crying because you are crying and so i must join you to cry eh i must join you to cry i cannot join you to cry yesterday i posted a video that I was I was um, there. I have been I, in Ifor Ifor town since I was ten years old. That time I have been selling gala. Then they don't they don't normally put um, um, expiring date then. There was nothing like expiring date. Kò sí nǹkan tó ń jẹ bẹ́ẹ̀. Ten years ten years I was ten years ago tí mo I was ten years old tí mo ti ń ta gala ní fọ ìgbìmọ̀ ọkọ̀ tagala Gani mi yẹn ìyá yẹn wà ní èbúté mẹ́ta màmá yẹn ló máa bá mi ra gálà wá màmá yẹn ló máa ó ká wọn lára ẹ lọ gbéra yín wá ẹ̀yin àtàgà two nation ẹ kóra yín jọ wá bí ẹ ń ṣí àwọn tá a lè bá gbogbo àtẹ̀yìn àgàtú àti ẹ̀yin tẹ́ fẹ́ ṣe kínní yẹn báwo ò fẹ́ yín kó ṣì dànù kó bí kó wá bí jọ. Mama ẹ̀ ló máa wá ló máa bá mi ra gálà wá sí mata gala. mo kọ yẹn sórí plan mo kọ yẹn do you know what my sister wrote ọmọ ìyá mi ọmọ bàbá mi do you know what she wrote tinaido ó ní mo ti gbàgbé o pé mo ta baby food o mo ta baby food náà nígbà tí mo wà school school ni mo ti school ni mo ti láti primary school mo ti máa di baby food máa di baby food sínú. Si sínú kíná inú nylon ni mo ti máa máa tà nínú class tí n bá ti ṣe báyìí gbẹgbẹgbẹgbẹ n bá ti dọ́yà desk mi báyìí break time gbẹgbẹgbẹgbẹ a máa gbọ́ làátó jẹjẹ jẹjẹ máa dákẹ́ àwọn èèyàn tó mọ̀ owó oúnjẹ wọn owó mi náà máa ra food máa ra food àwọn èèyàn máa ra food lọ́wọ́ mi látó jẹ láti primary láti ìgbà tí wọn primary school mo ti ń ta food baby food àbúrò mi ràn mí kí n má gbàgbé ìgbà tí mo ta baby food o mò ń ta baby food mo ti ta baby food dànù dìnà kó tó mọ àṣírí yẹn sùn káṣírí mi tó ìgbà táṣírí yẹn tún tú mo tún gbé baby food mi again mo tún gbé lọ fún ìyá tó ń tó ń jẹ́ sùkúl kó máa bá mi ta ọlọ́run èmi láti ilẹ̀ lèmi ti ń ṣe business so you don't come to my platform if you don't know my story you don't say eh, because you are you are you are fine because uh, because you have money because you get this before you that is your own that is your own cup of tea i have been working all my life i have been all my life even mo ma ti gbàgbé gbogbo àwọn tí mo ṣe ṣe ṣe ṣe so you don't come to my platform to say eh because no you cannot expect me to join your your family problem it's not possible because for me mo ti lay mo ti lay down bí future mi ṣe fẹ́ rí fúnra mi èmi mò ń lé ẹ̀ e. ó lè rí mi ń kọjá àyà mi kì í ṣe nǹkan tó kọjá mi ń kọjá àyà rẹ̀ for me mi ò dẹ̀ ń ṣe ẹ̀kọ́ kárí ni so you don you can't you can't continue to come to my platform and say idiot kìíní kan kìíní kan ah eight ni wọ́n ń pè eight ni wọ́n ń pè you cannot just continue to come and oh, lè wá máa control mi lórí platform mi this is my own platform tó bá ní candidate tell candidate ẹ you know i have people that are working for me, I have people that are working for Atiku. And they are here. They are, they are, we are best of friends. You don't come to my platform to say, idiot, Ashewo, that does not concern me. I, I'm not the one that sent your mom. I didn't send your mom an errand. And I did not send your father an errand. I am not the one that says your parents should be failed over you. So if I'm doing my home, as a wife, as a mother, as in fact as a as aunty sister as a friend to people that around me don't jealous me go and work more you don't need to talk look at see this ankara now today this ankara is two thousand naira i was one that sold it i sold it some church you know one church <coughs> they use it for their anniversary one of the band there i'm their matron so i have to honour them ankara èmi ni mo ta two thousand mo ta fún so i have been doing my thing you don you don you don talk anyhow you don come you don come to somebody platform to come and start writing rubbish like this one now that say his her name is mass something big something what's your name of all this rubbish if you are you are taking i'm not part of your yoruba nation i have warned you i saw even one idiot see some of you if you see where they are abusing me let them abuse me one idiot a man like that you want me you are saying eh, i'm not abiam if i'm not abiam ṣé ìyàwó ẹ ìyàwó ẹ òun ló bá mi gbóyún àwọn ọmọ mi ṣé èmi kọ́ mo gbọ́ oyún àwọn ọmọ mi ṣé ìyàwó ẹ ló bá mi fún ọmọ mi lọ́yàn ẹ ẹ èmi mo fún ọmọ mi lọ́yàn èmi lèmi gbóyà ọmọ mi even oyún tèmi gbé nine sí nine months níyàwó ẹ gbé àbò kó gbé oyún oṣù mẹ́sàn-án gbogbo àwọn ọmọ tèmi tèmi bí yẹn ọdún kan ni so èmi tó bá máa pè èèyàn ní abiamọ lẹ́yìn tẹ́ bá pè mí ní abiamọ wàá tún bá mi fi sí senior abiamọ ni mi fi senior you understand fi senior síwájú tèmi tó bá sọ ọ wá sọ abiyamọ senior fi síwájú tèmi tó bá kọ senior síwájú tì tó fi sí ti ìyá ẹ ìyá ẹ ò kò kò kò qualify for senior torí kò ń bímọ ọdún kan ìyàwó ẹ kò qualify for senior òun ò bímọ ọdún kan ṣoré mi mi ṣe wà yìí gbogbo ọmọ tó tara mi jáde tí ó ti ara tèmi jáde ìkúnlẹ̀ téèyàn ní fún ọmọ téèyàn ní láyé ẹ̀ gbogbo ọmọ tó tara mi jáde tí o fi mo oṣù mẹ́sàn-án ọdún kan ni ṣó ti yẹ abiyamọ lèmi ṣó dẹ̀ yẹ èmi tún wá wà unique tí mo tún fi yàtọ̀ ní pé ìyàwó ẹ̀ àtìyẹ́ ẹ̀ wọn ò léyín méje wọn ò lè sọ̀rọ̀ kó ṣẹ meanwhile àwọn yẹn gan tún ti fail gẹ́gẹ́ bí ìyàwó àti ìyá torí gbogbo àwọn nǹkan tí àwọn èèyàn tí mo sọ pé àwọn èèyàn ń ṣe láyé tá a lè sọ pé à nǹkan táwọn èèyàn ń ṣe láyé rèé o gẹ́gẹ́ bí olóríire ọkùnrin ò bá wọn ṣe reason tó fi ní time láti jókòó láti máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí wèémí you understand already ìyá tó bí wọ gangan ó ti fail she has failed as a mother she has, your wife has failed has failed as a wife torí ò ṣe àṣeyọrí tẹ bá rí ọkùnrin tó bá jókòó tó ráyè jókòó lórí social media báyìí tó ń ṣe oṣù tó ń ṣe yìí kò ní àṣeyọrí kan kò ní àṣeyọrí kan mo kà ẹ́ mọ́ àwọn tó máa ń wá sórí social media tó ń wá gba owó àwọn kan orí orí ẹ ìṣẹ́jú ìṣẹ́jú ló máa rí wọn owó náà wá gbà wọ́n wá kà ni ara yín náà dẹ̀ ni ẹ ṣe wà ń bẹ̀ ara yín lẹ ṣe lẹ ṣe ṣẹ́ẹ̀rì ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́ ọ̀tọ̀ ẹ̀rí bẹ́ẹ̀ ṣe kírò káàkiri tẹ káwọn èèyàn tẹ rò pé èrò mẹ́gà ni à ń retí mẹ́gà o mẹ́gà máa dé láyọ̀ tẹ nǹkan tèmi kan sọ fún tí mo kàn mọ́ ni pé bá a ṣe wà yìí bá a ṣe wà yìí ní nàìjíríà táwa wà nàìjíríà ti wà lélẹ̀ tinubu ló máa ṣe ẹni tí ò bá kọ́ ẹ lè forí lálẹ̀ kẹ́ forí gbálẹ̀ ìyẹn ò kàn àwa ní ìlú tẹ̀yìn pé ní zoo yẹn tinubu ló kàn òun ló dẹ̀ máa ṣe gbogbo wa là ń lo slogan torí ẹ̀ mo fẹ́ kẹ́ correct wa ẹ̀yin gbogbo àwa tá à ń lo slogan èmi ló kàn yín èmi ló kàn èmi ló kàn yín ẹ jọ nítorí ọlọ́run ẹ̀yin ọmọ progressive ẹ̀yin batified ẹ̀yin tinubuist ẹ̀yin eh, bodiloneers ẹ̀yin ti tinubu shettima ẹ̀yin ti wá tó jẹ́ tinubu làwa ń ṣe ẹ jọ tẹ bá ti ń sọ tẹ bá ẹ bá ń kọ èmi lókàn ẹ máa parí ẹ pẹ̀lú tinubu ló máa ṣe bí ẹ̀mí ọlọ́run ṣe gbé wá nìyẹn tẹ bá ti kọ èmi lókàn tinubu ló máa ṣe èmi ló tinubu ló máa ṣe èmi ló tinubu ló máa ṣe torí pé kí ni àpèmọ́ra là ń pe tèmi dire ohun tó kàn wá yẹn ẹ jẹ́ ká máa làájá ṣe rí èmi ló kàn tá à ń sọ yẹn àwọn kan strong spirit wọn le gan lórúkọ Jésù wọn ò ní gbárí mọ́ wa lọ́wọ́ èmi ló kàn yẹn ẹ̀yin ọmọ Tinubu ẹ máa kàn ẹ máa sọ jálẹ̀ pé èmi ló kàn ire kàn ó ti gbà fúnra ẹ̀ èmi ló kàn Tinubu ló máa ṣe presidency ó ti yé yín confam ní apá àti wèrè ìyẹn ni ká máa sọ. dàpọ̀ lẹ́ẹ̀kan sí i yé yé yé yé yé yé dàpọ̀ lẹ́ẹ̀kan sí i dàpọ̀ lẹ́ẹ̀kan sí i dàpọ̀ lẹ́ẹ̀kan sí i ẹ bá gbọ́ eléyìí mi gbòòrò títì omi gbòòrò yé eléyìí mi gbòòrò títì omi gbòòrò ẹ eléyìí mi gbòòrò títì Obi gbòòrò ẹ eléyìí pẹpẹ dem pẹpẹ dem pẹpẹ dem pẹpẹ dem pẹpẹ dem pẹpẹ dẹm. Ah, màmá gbọ́ ẹ ìgbà yìí láàárọ̀ ah, nígbà wo ni ò bá wá rẹ́dì no nígbà wo ni ò bá rẹ́dì ọdún kìíní tó débẹ̀ ẹ jẹ́ ká sòtọrọ fúnra wa náà ọdún kìíní tó débẹ̀ wọn ò bówó lẹ̀ wọn ò bówó nínú ìjọba Ògùn state ẹ mọ̀ pé ta gbangba mo ti ń sọ yìí wọn ò dàpọ̀ gọ́gán dàpọ̀ Abíọ́dún ò báwó kàn ọ̀ bá owó nínú ìjọba Ògùn state ọdún àkọ́kọ́ wọ́n struggle tí wọ́n fi san sálárì àwọn òṣìṣẹ́ ni tí wọ́n fi san sálárì àwọn òṣìṣẹ́ tí gómìnà yìí ò bá jó lówó tó bá lọ jẹ́ ànẹ́fà shop àwọn èèyàn ni wọ́n kó síbẹ̀ ni ó máa difficult gan second year ni covid bẹ̀rẹ̀ third year was last year tí wọ́n ń try láti tún gbé kò easy bẹ́ẹ̀ yẹn èmi ló kàn Tinubu ló máa ṣe ẹ máa kọ́ síbẹ̀ èmi ló kàn Tinubu ló máa ṣe Tinubu ló máa ṣe lágbára ọlọ́ ẹ máa á dáa fún yín èmi ló kàn Tinubu ló máa ṣe they want to hijack our ẹrù if you see where they are doing their rally see all the road dirty dirty their even their road if you see road if you see road dirty they want to come they come they want they want to come and hijack Lagos from us Tinubu ló máa ṣe àwa ló kàn Tinubu ló máa ṣe this one pepper dem o ẹ̀yin èèyàn go and check video of where they do their rally you will see their road all their gutter you go everywhere no fear to call them. They go to their city, you see everywhere dirty. The, the, the, see, I, even some people want to give awards. They say dirtiest, dirtiest city, state in Nigeria. They will award it to number. Mm. That is what they will do now. they, they didn't have anything to show. They want to come and die our Lagos. This morning I was discussing with uh, boys around my area here. Àwọn ọmọ àdúgbò mi, àwa dúró akọ̀ǹsọ̀ ṣe mọ̀ pé mi ìyá àdúgbò. Mo sọ ah màámi màámi ah bá àwa sọ̀rọ̀ generally. Bálẹ̀ ọmọ mi how far now? Ẹ eh, báwo làdúgbò ṣé àwọn nọ́ni máa mà níbo? màámi kò lè bọ́ síbù ní àdúgbò ìkọ́ a níbo àwọn ò lè fi àdúgbò wálẹ̀ fún ẹni bọ̀dì àwa la máa kàn tó àdúgbò bí kan ni wọ́n ṣe dáhùn lẹ́gbẹ́ àti mọ́mì ẹ ẹyin ẹ̀mú nǹkan tán ṣèbó ńlá àwà ládùúgbò tá a máa ń ṣe bó ṣe wà ẹ̀ gbogbo wọn tán ti ra ní ìdẹ́bá wọn wí ṣé mo bá yín àwọn ọmọ wa tó jẹ́ pé wọ́n ti ta property wọn ni wọ́n ti ta gbogbo nǹkan àlùmọ́nì tí wọ́n ní lọ́wọ́ wọ́n ti ta wọ́n ti ta lé bàbá wọn ẹ ti lọ talẹ̀ fún àwọn àjòjì ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ lórílẹ̀ tí àwọn àwọn olóró tán para wọn yìí tán lọ para wọn bẹ̀ yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tẹ́wà wà kékeré wọ́n á ní orílẹ̀ tó máa ní òrò fẹ́ ké everybody máa dúró sínú ilé yìí kò sẹ́ni tó máa jáde but àwọn ọmọ nílẹ̀ gan wọ́n ti ń talẹ̀ ilé wọn ilé wọn wọ́n ti ń tà fún àwọn àjòjì